ها الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما آمين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا يوصى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا شفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى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 لينا أما تشواب بإذن الله تعالى برحمته وفضله علينا من فقه الصيام إليه تان بيولات نوترى صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان إبتي أواد لنا هنا لوقت الصوم وقت ولا أبد بالخيط الأبيض والخيط الأسود فبيتين ولا تعبت بيه ولين تلباس بتواني وفو هاكا وراد بيسكوز والخيط الأبيض والماذا والخيط الأسود كل جاسبي أم أتلي يتعبد أتلي سو أوا ما تشوازو فيما بعد ذلك لاحقا إن شاء الله أما واصلني أرى تكيشت الله سبحانه وتعالى تكيشت النبي صلى الله عليه وسلم على ما تتلوى ọ̀rọ̀ ìfẹ́nú àdánwò ní fàálfà àti gbangba ní sọ̀rọ̀ ọlọ́mọdé àtọ̀fẹ́nú gbogbo tá bá sọ ọgbà mọ́ṣàjẹ́ kó ṣe gẹ́gẹ́ qala Allah qala rasulu qala الخير من الخيط الأبيض والخيط الأسود لنا حصل ذاتيا ياوي بيري òfin tó wà lórí àwọn sàádà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìdájá waqtul iftar gbogbo ẹnikẹ́ni tí ó bá ti jẹun lásìkò iftar kí ni kò lè ṣe kò lè jẹun mọ́ kò lè mú mọ́ ya khaybatan ìṣẹ̀lẹ̀ yẹn ṣe lọ áyà padà wá sọ̀kalẹ̀ uhilla lakum laylata siyamu rafathu ila nisaikum olúwádé bí wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khaytu al-aswadi ọlọ́ni ẹmọ áyà ta kàtàmì sí ìgbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn kan náà sáré ànẹ́bí sallallahu alaihi wasallam ike wọ́n ní a mọ̀ ẹ̀jẹ̀ ká mọ̀ ẹ̀mú tó wù dúdú á fi yàtọ̀ sí òun fòfò àwọn alọ́wà òwú dúdú pàyẹ̀kálẹ̀ abiyat àti òwú fòfò àwọn méjèèjì fàjà alúwà تحت وسائده وتجعلوها تحت وسائده tó bá ti kí ánẹ̀ díwáṣú àwọn mú òwú dúdú àtọ̀wó funfun àwọn fi sábẹ̀ pílò àwọn àfi rọ níṣò àwọn kan wọ́n sí báyìí àwọn mínú wọn àwọn yẹ́ rẹ̀ tó áhàdógún ń fi eré jẹ̀rẹ̀ ìdáwọn mínú wọn máa ń ṣe ni pé àwọn máa mú òwú dúdú àtọ̀wó funfun wọ́n máa súnmọ́ bí ẹsẹ̀ wọn wọ́n ti súnmọ́ bí ẹsẹ̀ báyìí wọ̀lẹ̀m yẹ́zẹ̀l yẹ́kùl wọ yẹ́ṣọ́rọ̀ tásù sàríwájú wá tó ásìmọ̀ jẹun ásìmọ̀ mú nǹkan níwà inú òkùnlẹ̀ ló wá àwọn àmọ̀ jẹ bẹ́ẹ̀ hátà yàtàdá ìyanu láwú ìyàtùkùnmà tó bá tó di kó lè rí kó lè ti fẹ́ pé ẹ̀ òun dúdú gangan nílé òun funfun gangan ní ilé ìgbà náà náà tó kéjọ mọ́ báwọn kan náà sọ̀hábá ni wọ́n ṣe ọkọ̀ أنا عدي بن حاتم نظر عدي بن حاتم رضي الله عنه وعن الشعبة أجمعين قلوا شطي nígbà tí a yá sọ̀kalẹ̀ débi bẹ̀yẹn ẹwà débi hátà yàtàbáyàna lákùnmọ̀lùkọ́ìtò lẹ́àbìyàdò bí lọ́lùkọ́ìtò aswad ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́ nígbà tí a yá sọ̀kalẹ̀ débi báyìí adé ibin hàtì wọ́n lóògùn ara ohun òun wá lọ rẹ̀ mú òwú dúdú òun tó wà lọ rẹ̀ mú òun funfun látẹ́wíṣà àdàtì ó lóun wá fi méjèèjì rọ ríṣù tó bá ti mẹ́sùn lálẹ́ orígbà tó wá dòrú òun wá wo òun méjèèjì ẹgbẹ́ kí òun ti ẹ̀lẹ́ mọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì fàláàyẹ sẹ̀bí ìrúnlé قيل في العربية غدا ẹ̀kí ńgbà tí ilẹ̀ mọ́ ó wá dájú lọ rí kẹrin náà wọlé mínàlọ́gọ́dọ́ ìmára mínàlọ́gọ́dọ́ ó ní fàkọ̀dọ́wùtù alá rasulillah sallallahu alaihi wasallam olóńgbà tí ilẹ̀ mọ́ ó wá dájú lọ káàkiri náà gbọ́lé sallallahu alaihi wasallam fàzàkàrùtù láwú dáàlìkà wàkàn ó wá sọ pé àáyà yìí tó ní wọ́n kú fàkúlù washrabu hatta tabayyana lakum al-khayt al olárẹ́jú adáhùn pé innama dhalika sawadu al-layli wa bayadu an-nahar òwú dúdú àtòwú gbogbo tọ́lọ́run ọba ń wẹlú àrímọ̀ ń pò ìmọ̀ ni kí máa ṣe òwú tí wọ́n lọ́dẹ̀ so mẹ́ṣẹ̀ tọ́n súnmọ́ tọ́bí dábẹ́ pílò yìí in tọ́lọ́run bá mí pẹ̀lú òwú dúdú ni sàwádùn lẹ̀ sàwádù alẹ́ ó ní dúdú tòru tọ́lọ́run bá mí pẹ̀lú òwú dúdú ìkéjì wá ní bayadun nahar funfun ọ̀sán ọlọ́run bá òun dúdú pẹ́sọ kí ilẹ̀ tó dúdú òru àtọ̀sán yìí tó fi clear pé òru ti ń lọ ọ̀sán ti ń bọ̀ ìgbà náà ní kẹ́ tó sinmi ẹ̀ ń jẹ oúnjẹ sáàlì bin sa'ad rọ̀dí ni ṣàbàtà gbàrí òun náà tún gbogbo ọ̀rọ̀ ní pé ó nígbà tí áyà tàà sọ yìí nígbà tàà yà yìí sọ̀kalẹ̀ áyà wà kúlú واشربوا اما جاء امامه حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود سعد بن سعد sọ pé Olúwa ní pàwọn ẹlòmí nínú àwọn gbà náà ẹni bá ti wá fẹ́ gbàwẹ̀ nínú àwọn ربط احدهم في رجليه الخيط الابيض والخيط الاسود yóò wá so òwúrúdú àtòwúfú o máa sún ọdẹ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò wá kọ̀ntínú wà tí mẹ́rin tẹfà láyẹ́zà lò yá àkọlò wà yá ṣírọ́bù yóò kọ̀ntínú yóò mọ jẹ yóò mọ mú hátà yàtàbẹ̀ ìyádà láwú ìyàtòhùmà ìjọ bí clear sí kó lè ní méjèèjì clearly èyàn ló dá confusion kalẹ̀ jẹ́mí ìjọ pé àá ọlọ́mú òwú àwọn bí wọ́n so mọ́ gbígbá kílò ìmí ó so mẹ́sẹ̀ kò lè tè clear sí wọn ọlọ́wà lábọ́lẹ̀ pé minel fajr fa'alimu annama ya'ni bi dhalika al-laylu wan-nahar pé òwú dúdú òwú fún tí wọ́n mìí ni pé dúdú tòru àti funfun tọ̀sán lẹ́yìn àlàyé tálùkùránì wá ṣe yìí àti ìmísí tọ́lọ́pàá tọ́lọ́pàá fi sàrẹ̀ yọ́rọ̀ yìí ọlọ́rọ̀ adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti wá sẹ́nàyé fún àwọn sàábé rẹ̀ àlà kìrẹ́rìtì tọ́fẹ́ kó wà láàrin òru àti ọ̀sán wasfan anábi describe in description tó ṣe yí pé la yada'u majalan lishakki aw al-jahal tí ó ní fàyè ilẹ̀ fún yẹn dáútù ẹ̀ àbí yẹn máa lóhùn tí ẹ mọ yí àbó ń wà ignorance nípa ẹ̀ náà ó gbọ́dọ̀ wà ignorance nípa rẹ̀ níbi táwọn ẹbí ti ṣàlàyé ọ̀rọ̀ náà dé ọ̀rọ̀ ni tó ṣọ̀rọ̀ yí báyìí kọ́nà bá kẹrin náà níwó ni wà láì sáyẹ̀ وليس شيء وليس يشيح في الأبعاد Wàlẹ́ ìṣọ́yọ̀ sí ẹ̀ṣọ́ o, àfóòlóyìn ní pé kò ní lẹ́nà àti àláyé o, fil abraha ni nínú ọpọlọ àwọn èèyàn, ṣe òun, ikẹ́ kò lè kọ̀rẹ́kì mọ́. Ìjọ́ tí na bẹ́ṣọ yóò bá ti tó bá tí ẹkó bẹ́ rí bó àti bẹ́ṣọ yìí, Níjọ́ tí ọ̀sán bá tó ti ní the evidence tí ó púpẹ̀ fún akúrò ọ̀sán láwà. Ọ̀gbọ́, àwà lọ́sùn, ọdún a ní ah, orúlọ́wà ní àbọ́sùn. Oó, oh. tó wá tí tó ti bí ilẹ̀ ṣe mọ́ mọ́ yẹn, tọ́lẹ̀ mọ́ mọ́ lọ́sùn. A tó wá sí bùkátà sí láti mọ̀ wádìí pé ṣọ́sán láwà bí irú ọpọlọ tó bá sọ orú ẹ̀ ọ̀rọ̀ kan lè kọ̀dọ̀ ìrọ̀dọ̀ rẹ̀ wàhálà ìṣà ṣe ọ̀rọ̀. Wọ́n àfáà mọ́ lórí yìí, níjọ́ tí ọ̀rọ̀ tó bá ti clear tó ti yanjú, tàbá tún wá need more explanation lórí ẹ̀. Ọ̀rọ̀ yóò need explanation, ọ̀rọ̀ yìí ti clear àbúránù wà dá àwọ̀rọ̀ yóò need explanation mọ́ tó wá ní ìlà tí mo dé kọ́lọ̀ òun kọ́ọ̀ṣọ́ black kí ẹ̀sà tó wá ní ẹni ìṣàlàyé báwo ló ṣe jẹ́ black wà láì ṣe ṣe Thank you. Ṣọ́pùṣẹ́ ó ní tí àyí ṣàlàyé rẹ̀ pé black ní ṣàlàyé. Àlàyé òun fẹ́ ṣe tí àwọn sọ fún pé black. Ọwá òun à ń tó wà lè mú ẹlé fojú rẹ̀ rí báyìí tó wà mọ̀ pé black ní ó sí tó lè bí ṣàlàyé rẹ̀. tí wọ́n fẹ́ mọ́ ṣàlàyé ìkan yẹn ah problem ni o àgbẹ́sàlàyé problem yẹn tìlàtí master day kí ní kọ́lọ̀ kò wá rí àti x day ní bí tó fi jẹ́ ah pàlàyé ìsàyẹ ṣe ṣàwọ̀ النهار لا يحتاج إلى الدليل كذلك هذه المسألة ọ̀rọ̀ tá nàbí ṣàlàyé ń pọ̀ ọ̀rọ̀ yẹn kò ní ìdí àtúnlọ̀rẹ̀ wá ìrìn